Thank you.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 ولمبارك صلى الله عليه وسلم عبد الله وعلى كبير ليس الأجمع عزيز وليس من وراء الله أكبر لهم بالشباب لما نفعل فوقها رحمة يا رب العالمين الله أبا أبا عند واقع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربك الله خلق السماوات والأرض في ستة أيام ما استوى على العرش يغسل الليل والنهار والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله Amen. torí àwọn ẹ̀ka tó dára mímú ẹ̀dá tí ọlọ́run bá dá àti ọ̀nà tọ́lọ́run dá iṣẹ́ tó fẹ́ ṣe fún ìṣẹ́ra ayé wa wá láti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run dá wa. tá a bá lè sọ pé títóbi rẹ̀ ó ju gbogbo ayé bó wá yọ dábọ̀dábọ̀ ní tòótó tàbá sọ pé ààyè tó wà ẹ̀dá kankan ò lè súnmọ́ lògbèrègbè rẹ̀ àfikún nípa owó tó bó wá yọ táàkì ọ̀la tọ́lọ̀ wà ìmọ̀lẹ̀ tó ń bẹ̀ ń bẹ̀ tàbí lè fún wa bẹ̀. Ànábì wa máa ń tẹ́lẹ̀ wà sọ́lá. Ànábì ìmọ̀lẹ̀ tó ń bẹ níbi wájú wájú ọ̀gángan wájú ọlọ́wọ́ báyìí ti díẹ̀ tó bá tó bá sáré ìgbàlódé ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ìfọlọ́mọ náà ìmọ̀lẹ̀ tó ń bẹ láàyè ìpínlẹ̀ wọn bá wà. tí mọ́lẹ̀ yẹn bá ń ta ayé ìgbà ayé ìgbà ìdí mi yẹ ìyá ìyá àlẹ́yà ń sá àlẹ́ ìṣẹ́lá àtàwọn ìyẹn tí wọ́n ní àwọn fẹ́ rí ọlọ́run bó ṣe jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń sá mọ́ wá tí ó máa sọ pẹ́lẹ́pẹ́lẹ́ ẹ ṣe báyìí ọlọ́run ẹ ṣe báyìí ọlọ́run ọ̀nà ọ̀nà anabi musa ni ọlọ́run aláwọ̀ tó rí anabi musa wá ìpínlẹ̀ òótọ́ ní orí ọ̀rọ̀ ṣùgbọ́n mo ń bọ̀ ọ̀rọ̀ pé ọlọ́run bá ń sọ àmọ́ àwọn ènìyàn ní ó wù wọ́n pé orí ọlọ́run ọlọ́wọ́ bá rẹ̀ ń sọ fún wọn. wọ́n lè mẹ́ jẹ́ musa ní pàtúlẹ̀ ẹ̀mẹ́. nínú alukur'an ní sóra sóra tó làárọ̀ nínú sóra tó àwọn ìgbọ̀n ní àti ìdíbẹ̀ sóra tó làárọ̀ àyà one forty three forty three one forty three one forty three ká ló ní agbára ọlọ́run ọba tó o bá fẹ́ kò múra fún ọmọ ẹgbẹ́ fẹ́ tó o bá sì fẹ́ wá àánú ẹ̀ kó o mọ bí agbára ẹni tó o fẹ́ kó sàánú ẹ̀ kó o mọ bágbára rẹ̀ fi tó tó bá sì fẹ́ kọ́ tiẹ̀ ó yẹ kó o mọ ẹni tó fẹ́ kọ́ tiẹ̀ ó yẹ kó o mọ ẹni tó fẹ́ kọ́ tiẹ̀ nítorí pé tá a bá wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ láyé. àwọn tí wọ́n máa ń ṣe àwàdà gbogbo nǹkan pátá èèyàn máa ń rí ẹ̀kọ́ kan àbí mú bẹ́ẹ̀ ẹnìkan ń gbé ọkọ̀ bọ̀ ẹnìkejì náà ń gbé ọkọ̀ tiẹ̀ bọ̀ ṣe é mọ̀ pé ibi tó bá jẹ́ round about ẹnìkan gbúdọ̀ fẹ́ ẹnìkan láyè ẹnìkan kọjá ẹnì kejì náà wọn ò fẹ́ fúnra wọn láì wọn wá jọjọ fi ẹnu ọkọ̀ kóra wọn àwọn méjèèjì jọ ń lajú ní. ẹni àkọ́kọ́ bá jáde òun ló lọ́nà ó wá bí ọkọ̀ tó ìpè ó bá pa ìpè sí gbogbo ara ọkọ̀ ẹni kejì yẹn ó da ìpè síbẹ̀ ó ń bí wọn bẹ́ẹ̀ wulẹ̀ olóòfẹ́ dà mọ̀ wípé tó yà fún ọkọ̀ kejì báyìí ẹni bẹ́ẹ̀ náà ọkọ̀ kejì ó jáde títóbi bi bẹ́ẹ̀ sí ọ̀nà yìí lọ. ti gbogbo àyà ti ta ẹnu bí ẹgbẹ́ lajú ní kọ́kọ́ yìí aṣọ ọ̀run ara rẹ̀ ní nínú ọkọ̀ yẹn ìgbé ẹ̀mọ́ ẹ̀dùnmí sá. ọbẹ̀ wulẹ̀ wá sí nínú ọkọ̀ tó da o ẹni ọ̀tọ̀ fẹ́ fọkọ̀ yìí. ọwọ́ ara rẹ̀ tó ọ̀rọ̀ tó fà lẹ́nu ṣùgbọ́n tó mú ẹ̀kọ́ kàtà tó bẹ̀rẹ̀. Pagídígídí ẹ̀rí gbàgbé ẹ̀yà tó bí ẹni ẹ kó ẹni ọ̀sọ̀ ó kọ̀ọ̀fẹ́ wulẹ̀ ó wá jáde. Ìyáfẹ́ dànù tó wà lọ lọ tó dáa. Lábùtọ́ gbé tó dábò pàdé lọ́wọ́ mú wọn sí. Ndé ọba pàdé ọlẹ́ tó dáa ọmọ ọ̀pọ̀ ẹni tó yẹn Tẹ́sí ni tó bá fẹ́ bẹ́yàn. Ọba tó pọ̀ níkẹ́ lọ́lọ́ ọlọ́mọṣẹ́ ìkẹ́ gbogbo wa. Lọ́gbẹ́dẹ́gbẹ́ ẹnìkan kó máa fojú lẹ̀ ṣe ọlọ́run kò mọ ọlọ́run. Tó bá mọ ọlọ́run ló máa tóbi sọ̀bá sí ìyàn kí tọrọ sí lẹ́nu. Nínú Sọ́dọ̀ làwọn ولما جاء موسى لميقاتنا ولما جاء Musa ní kọ̀ọ̀tùná ìgbà tánàbí Musa tó wá sí ìtí tí máa lọ gbọ́ ọ̀rọ̀ ọgbà pípẹ́ ara níṣẹ́. Ó ti ó ti tí ó lọ lọ tí ó ti tó ṣẹ́ tó lọ́pọ̀ pẹ́ ara. Wọ́n tẹ́lẹ̀ mẹ́rin قال رب أرني أنظر إليك àrírí àrùnbò lẹ́yìn ṣébí ọ̀run fún mi fi hàn mí kí n tiẹ̀ láǹfààní àti rí ọ ìwọ ló ń bá mi sọ̀rọ̀ ní gbogbo ìgbà mi ò rí ọ. bọ́ọ̀lù ọlọ́run ọ̀run fún mi fi hàn mí àǹfààní kí n lè rí ọlọ́run tó ń bá mi sọ̀rọ̀. bọ́ọ̀lù ọlọ́run sọ̀rọ̀ ní ọlọ́run ojú kan kì í lè láyè ojú kan kì í rí ọlọ́run wà láti lè gbọ́rọ̀ ilẹ̀ ẹgbẹ́ lọ́pọ̀ ìrìnàjò ọmọ kẹrin. ọlọ́run ọba ní tó bá wá rí bẹ́ẹ̀ kò bá fẹ́ rí ọlọ́run wọ́n gbọ́rọ̀ ilẹ̀ àlùjáde rí ìwọ wo àpáta ńlá yìí. àpáta tó tóbi wo àpáta ńlá yẹn wo ọ̀gángan bẹ̀. wọ́n ní sakọ́rọ́ mọ̀ká ni yẹn á lè rí ibẹ̀ ni mo fẹ́ dúró sí ẹwọ́lọ́ wàyí ní sákọ̀ rọ́mọ́kà àtàkù wàyí ní sákọ̀ rọ́mọ́kà àtàkù fàfà ọlọ́gbàrá ní àpáta àpáta yẹn níjọ́ náà àpáta orí àpáta yẹn lórí ilẹ̀ ìjẹ́bẹ́ máa wọ ọ̀tọ̀ àpáta tó tóbi tó wò máa wò. wọ́n yẹn ní sàkọ́ ọ̀rọ̀ ọmọkẹ́ náà wò. ní àpáta yẹn tó bá lè gbára balẹ̀ tó bá lè gbára dúró. pẹ̀sẹ̀ pẹ̀sẹ̀ rọ́ọ̀mù. ó rí ìyẹn lọ́wọ́ kọndíṣàn kan kápákà rẹ tó bá lè rúrí gbà ó rí ní ọlọ. Bàlámà tẹ̀sílẹ̀ ọ̀ṣọ́rọ̀ ní ìjọba ìgbà tí ìmọ̀lẹ̀ ó dàbí ẹni tó tó ìlú máa bẹ nínú ilé tó tó báyìí. Ká sí gbogbo ẹ̀ pa, wá wá ìṣó kan, kékeré ìṣe yẹn ó mú jáde kí láìsí kan wá tàn jáde níbẹ̀ láìsí yẹn ìmọ́lẹ̀ yẹn ló tàn sápà tàn. Fọlọ́mọ mẹ́ta sẹ́lẹ̀ ọ̀bùhù ìjọba ìjàpọ̀lọ̀ ọba fi ìmọ́lẹ̀ rẹ̀ tó fi hàn àpáta. Ìjọba ìjọba àpáta yẹn náà ló pọ̀ sí wẹ́lẹ́wẹ́lẹ́ àpáta yẹn fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́wẹ́lẹ́ ìmọ́lẹ̀ fún ló tà sí. wọ́pọ̀ lọ́rùn fẹ́ fọ́nfọ́. alábì mọ́sá bá dákú orí tó gbójú ọjọ́ ló fi dákú. ariwo yẹn pápájà àpáta ti kú sí wẹ́lẹ́wẹ́lẹ́. àgbò yẹn tó lariwo lágbára àpáta pariwo àtòrí malẹ̀ ọlọ́run anabi musa ti bẹ̀rẹ̀. ọ̀rọ̀ musa fàyíkọ́ pẹ̀lẹ́mẹ́ àfàkọ́ kọ́lá tó bọ̀ hàn. lánàbí musa ta kí n tó jáde lẹ́nu ẹ̀ ó náà ní buhari tító fún rẹ ọlọ́run ọba mo ti béèrè tí ò yẹ kí n béèrè. tóbi tó ilé ọlọ́run ọba fún mi mo tú bá ọ̀rọ̀ ọ̀rọ̀. fẹ́ẹ́lẹ̀ tí ó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ẹni àkọ́kọ́ ni màá jẹ́ ọlọ́run kò ní béèrè orí béèrè yẹn mọ́ níbi ọlọ́run yẹn ọlọ́run ọba tíńkálẹ̀ rẹ̀ tàn lápàtàkì àpàtàkọ́ tí màlẹ̀ rẹ̀ bá tàn sí wọ́ọ́ sórí ó ọba tó fẹ́ ṣẹ̀lẹ̀ ọmọ ọba tó kọ́ láṣẹ tó ló tó fẹ́ láṣẹ. ìdí ìdọ́gbẹ́lẹ̀ ọba ló fi máa sọ àwọn nǹkan tó dá àwọn agbára rẹ̀ tó ń bẹ nínú àwọn ẹ̀dá tó dá káàlù ti bẹ̀ mọ́ bí ọlọ́run ọba náà ṣe tó. ألا إن ربكم الذي الله الذي خلق السماوات والأرض في ستة أيام. إن ربكم الله الذي خلق السماوات kpọrọ wọn bàbá tó dá sọ́mà méjèèjì àtìlẹ̀ méjèèjì kúnjẹ́ mẹ́fà péré. Àfọ́ àwa àbúkù ọ̀yọ́ pọ́lá wọn kò bá ayọ́ ní sí. Wọ́n gba kan àdìtìyàn bẹ̀rẹ̀ tíra wọ́n ní akada Rasulullahi sallallahu alayhi wa sallam bi yadi Abu Hurairah ní anabi gba ọwọ́ mi fún ọ̀dọ́kùnrin wàkọ́ọ̀lù anabi wọn bá mi sọ̀rọ̀ olùkọ́lọ́kọ̀ lọ́wọ́ tó kó bàtà lọ́wọ́ mọ́tàbí ọjọ́ sátidé ọlọ́run dá gbogbo gbogbo ata yẹ̀pẹ̀ funfun ni yẹ̀pẹ̀ dúdú ni ẹ̀ẹ́dùn lẹ́dùn ni. tó ní gbogbo ẹ̀ ọjọ́ sátì lọ́lọ́ndà wò. bákan náà wàhálà pọ̀lìtì máa lọ sí ìhà yóò mọ̀ lọ́kàtà. ọlọ́run ti tó dá àwọn òkè gbogbo tí ń jẹ́ òkè àpáta ó dá wọn ní ọjọ́ ọjọ́ sunday kọ́lákọ̀ ṣájọrọ̀ sí á lọ́mọlẹ̀ ọjọ́ ìsẹ́yìn sunday ogun tí ń jẹ́ igi pátá ọlọ́mbà wọ̀kọ́lákọ̀ lọ́kùnrin lọ́mọ tùlàtà gbogbo àwọn nǹkan tí ọkàn ìkì í fẹ́ téèyàn nífẹ̀ẹ́ sí ọjọ́ tùlàtà lọ́lọ́mbà wọ̀kọ́lákọ̀ náà lọ́mọlẹ́ ọlọ́pàá ìmọ̀lẹ̀ gbogbo jíjẹ́ ìmọ̀lẹ̀ lọ́jọ́ àlàáríbà yọ̀wù bẹ́ẹ̀ bàbá sí àtàwà yọ̀wù kọ̀mí gbogbo jíjẹ́ ẹranko pátá ọ̀ǹda wọn lọ́jọ́ àlàáríbà وخلق آدم بعد العصر يوم الجمعة

ní àsìkò ọ̀kan láàrin àlàáfíì sí àsìkò magrib بين فيما بين العصر الى الليل حديث فقد رواه مسلم ضمن الحجاج في التاريخ عفا امام مسلم مضى حديث و عفا النسائي دواء تابعوا حديثه àwọn olùmọ̀ wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ó ń bẹ nínú wọn tí wọ́n ní hadith yìí nínú àwọn ọ̀rọ̀ tí Abu Hurairah gbà lọ́dọ̀ Abdul Abbas omi ó ń bẹ nínú àwọn olùmọ̀ẹ̀sìn tí wọ́n ní ẹnu arákùnrin yìí ó ní àbúrò rẹ̀ láti gba ọ̀rọ̀ yẹn. aláyà hàl níta fẹ́ mú jáde nínú àdéhùn yìí wípé ọmọ ènìyàn ni wọ́n dá kàn lásìkò tó tún kéré nínú àwọn àsìkò. ìgbà tọ́lọ́wọ́ bá tó dá àwọn nǹkan wọ̀nyí tó mọ̀ sáwọ́ alẹ́ ọlọ́wọ́ bá wà pọ̀ bẹ̀rẹ̀ lórí àgbà àlàárà sí ẹ̀. ọlọ́run ọba ó wá ń fi ọ̀sán wọnú òru ó ń fi òru wọnú ọ̀sán yàtúlógún àti ìsàn ní kíákíá tí ka ojú dìra wọn. Ṣàmsá wa ń kọ́mọ̀rọ̀ wa nínú jù máa mú sáfàrọ́ àti ìrìnàjò àmúrí. Oòrùn àtòṣùpá àti gbogbo ohun tí ń jẹ́ra wọ̀ pátá gbogbo wọn ni wọ́n tẹrí ba fáṣẹ ọlọ́run kò sí kan tó lè yapa àṣẹ ọlọ́run nínú gbogbo wọn. aláàláwò ní báyìí pé ọlọ́run ọba ló nìkan pa lórí ẹ̀ òun ló dá wọn. sábà wàlẹ̀ amúrù gbogbo tí ó máa ṣẹlẹ̀ fẹ́dà kọ̀ọ̀kan pátá ọ̀rọ̀ ọ̀dà náà ló wà تبارك الله رب العالمين تبارك الله رب العالمين ọba tó ṣe fún ló dá gbogbo ẹ̀dá tó sì ń tọ́jú gbogbo ẹ̀dá pátápátá ń má ní fún orúkọ ọlọ́run ọba náà ààrẹ yìí ta kàlánà nìyẹn ó ń sọ títóbi ọlọ́run àti bíbu háyà rẹ̀ fún wa téèyàn bá tó báyìí tó dá tó tó báyìí ó yẹ ká bọ̀wọ̀ fọ́lọ́ ọba náà. تبارك الله رب العالمين تبارك الله رب العالمين ọlọ́run bá ó báyẹ̀ dúró níbẹ̀ ó tún bọ́ sí agbẹ́rin àlàyé míì èyí tó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ torí pé tẹ̀yìn abá ní bọ́lọ̀wọ̀ bá ṣe tó bò láti fẹ́ súnmọ́ àwọn míì bẹ wọ́n fúra pẹ́lọ́wọ̀n ọba tó tóbi pọ̀ ni látara títóbi ọlọ́wọ̀n ọba ó ẹni tí ìyẹn lè máa pè gbogbo ìrí tí ìpàtò bàbá ibẹ̀ pẹ̀lú gbogbo ọ̀nà tí èèyàn ń tí ò bá ti ní ọ̀sọ́nà wáyé revelation ìtọ́lọ̀wọ̀ bá fún àwọn ànábì rẹ̀ tí ò bá ti sí ìròrí yẹn àmì ìdí nìyẹn táwọn fẹlẹsọfà láti sọnù ọpọlọ yẹn náà ni wọ́n máa wò àwọn ò ní kọ̀nsídà pé revelation àbọ̀lọ́wọ́n fi ìwé kan ránṣẹ́ àwọn kan bẹ́ẹ̀ fún àwọn èèyàn látara ìdùnnú áyà yi ọlọ́run fẹ́ fi tọ́ wa sọ́nà èyí tá a fẹ́ kà àwọn èèyàn kan bẹ látara ìrònú wọn pé ah, à tó ọlọ́run ló dá níwọ̀n bá dúró lẹ́gbẹ́ àpáta tó wá wókè wá dúró tó tún wà lókè tó wà lẹ́gbẹ́ àpáta tó bá wo omi ṣe pọ̀ lọ tó bá wo òun wọ́n ní ajẹ́ wípé ọlọ́wọ́ bá yìí kì í sọ bá tí èèyàn kan lè ṣàdédé máa pè pé èèyàn bá ń wá nǹkan lọ́dọ̀ ẹ̀ àyàfi kéèyàn wọ́n máa pe alágàta kan kó máa bá èèyàn sọ fọ́lọ́ torí pé tó bá bá tóbi èèyàn ò lè ṣàdédé bọ́ bá sọ̀rọ̀ ẹ wo bí ròrí kọ́ wa lọ fẹ́ rọ́bọ̀ fẹ́ bá sọ̀rọ̀ wọ́n ní sọ fẹ́ nìkan yóò bọ̀ sọ fọ́ bá kí ló fẹ́ wí ìwọ kéré sẹ́ni tó lè níwájú ọba bó tó ìdí nìyẹn táwọn kan bí tí wọ́n fi ronú gbà tí wọ́n wájú ọlọ́run títí títí títí tí wọ́n fi wá rò wípé à ọlọ́run ọba yìí tóbi pọ̀ kọjá ẹni tó èèyàn lè lọ bá direct wípé ọlọ́run ṣe nǹkan báyìí fún mi làbúdà mìíràn ló wá sáàyè alágàtà gbúdọ̀ wà alágàtà rẹ ni ó máa bá wa jíṣẹ́ níta fẹ́ fọ́lọ́ ìròrí ìròrí àwọn ẹni tó ti sọnù ní tá a bá lọ sínú àṣà Yorùbá ṣé Yorùbá gbà pọ́lọ́ wọn ń bẹ àdúgbò nàám nàám ṣàgbéṣe wá ló jẹ́ ogun ṣe tún jẹ́ Ọbàtálá tún ṣe jẹ́ in tó fara sọyún yorùbá gbà pọ́lọ́ àwọn ọba ń bẹ ṣùgbọ́n lọ́wọ́ ọba yẹn tóbi kọjá ẹni tí èèyàn lè máa lọ bá directly pé mo fẹ́ nǹkan báyìí in tó burú pé àwọn ṣàgó àwọn ní yóò wọn gbé in tí wọ́n ń fẹ́ lọ́sọ́dọ̀ ọlọ́run ni yorùbá fi ń pe ọlọ́run ní Elédùmarè odù ọmọ àrè tí ọba bá ní àrè tábà lóun rìnrìn àrè nǹkan tí kò yéèyàn òun ní ilẹ̀ òun tó ń lọ ó sì rìnrìn báyìí àrè ní nǹkan tá a tó dojúrú mọ́ wa lọ́wọ́ tá a mọ ń ta lè pé bí bá ronú ronú wọn ò nígbàgbọ́ pé ọlọ́wọ́ bá fi ìwé kan ránṣẹ́ iye tó lè káìdì wọn nìyẹn bẹ̀rù wọn ti mọ bọ́lá ń ṣerú àmọ́ ọpọlọ ni wọ́n lò náà fi ní elédùnmarè odù ọmọ àrè ajẹ́pá wọn ò lè mọ́ àwọn mọ̀ṣàgó àwọn fojúrí ayọ̀nà lẹ́nu àlẹ́ yìí. ó ti yàtọ̀ sí gbogbo wa ajẹ́ ilé ìgbà bá ti fẹ́ ká máa lè rẹ̀ ó ní ó lè bá wa bá ọ lọ sọ àwọn òye ọ̀nà lẹ́nu òun níná lẹ́nu ó lè ajẹ́kọ̀ọ́ náà pàtàkì díẹ̀ ẹni tó bá ọmọ náà là á sì rán sí náà làwọn èèyàn fi bọ̀ sàgó tọ́ba bí ẹni ń bọ̀ sàgó ó ṣe ń bọ̀ sàgó lórí ìsàgó àmọ́ òun alágàta òkú náà ní tó bí nìyẹn Ọbàtálá ní tó bí nìyẹn àwọn bí nǹkan tó gbà pé èṣù tó ṣe rí yẹn ó kọjọ lọ́wọ́ àmọ́ ó lè tó wá jọ lọ láti rí àwọn ilé apọ̀sù ìṣù ni wọ́n ń bọ níbi tí wọ́n kò sí tó fàájú pé ọmọ pọ́pọ́ wà àmọ́ nǹkan kan gbúdọ̀ jẹ́ alàgàtà láàrin àwọn àtọlọ ọlọ́run tóbi kọjá tí èèyàn lè lọ bá directly nítòbí nìyẹn. bákan náà bá a bá tún wo àwọn èèyàn kan lónìí wọ́n gbà wípé ìwòlè dọ́dọ̀ bàbá láì ṣe pàtàkì pé àpẹẹrẹ òǹgbẹ pé ọlọ́run ọdún sí ọgbẹ. ọlọ́run ọba ń bí ìbọ́dúnà káwọlá lẹ́bí dàgbà fàrú ní kọ́bìn kọ́ ọ̀dọ́là ọmọ òwúrọ̀ àmìlára ìfọ́ ọlọ́run ọba lọ́rọ̀ tí wọ́n ń sọ yẹn ìbọ́ ìjọ àwọn àti ìrìn náà ọ̀rọ̀ yẹn ó jọ ọ̀rọ̀ àwọn الله وقالت النصارى المسيح بن الله ذلك قوله بأقوائهم يباهدون قال الذين كفروا من قبل قاتلهم الله أنا يؤفكون وقالت وقالت اليهود عزير ابن الله ولا بلا يهودي او جيو وني عزير ولم وقالت النصارى المسيح مسيح ابن الله قالت النصارى المسيح ابن الله ونصارى والمسيح أنا بعيسى على الله لنا ذلك قوله بأفواهه الله يقول àwọn wọ̀nyí wọ́n tóbi wọ́n lágbára wọ́n nípò ọmọ ọlọ́run gbúdọ̀ jẹ́ ìbọ̀hìn bá fẹ́ dọ́dọ̀ ọlọ́run èèyàn ò gbúdọ̀ kùgùrù lọ́sọ́dọ̀ ọlọ́run àwọn náà lè bá àyàn jíṣẹ́ ọ̀rọ̀ èèyàn níwájú ọlọ́run. Ìbọ̀hìrúnà kọ́lá lẹ́bí na kẹfọ́rú ní kọ́bìl. Ọlọ́run ni ò yàtọ̀ sọ́rọ̀ àwọn oníṣàgbó náà. Ọ̀rọ̀ yẹn jọ táwọn kèfèrí àkọ́kọ́ táwọn náà ń sọ ẹwọ́lọ́. Torí pé ẹni tí ń bọ Ṣàngó ó gbà pọ́lọ̀ wà Ṣùgbọ́n gbà wípé àkàndá ọlọ́run kan ń bẹ tí ń jẹ́ Ṣàngó. Èyí ò lè dọ́dọ̀ ọlọ́run láì ipasẹ̀ Ṣàngó èyàn lè dọ́dọ̀ ọlọ láì ṣe pàṣẹ ògún píńsípù ní ajẹ́ọ́lọ́jì yẹn ojú tó ti wá nìyẹn bó ṣe tún wá rí yẹn ó tún tàka kpòrò náà wọnú Islam àwọn Sufi àwọn náà mú bẹ́ẹ̀ ẹlòmíì ó máa lóbi jẹ́ pé ẹlòmíì tó bá sin lórí ṣé ìbáyìí níyàsí.

ṣùgbọ́n islam èyí tànàbí mú wá tó sọ fún wa kò sí ẹ̀mẹ̀ kò sálágàta láàrin wa àtọlọ́n tó dá lóòtọ́ ọlọ́ọba tó tóbi ní kò sálágàta láàrin wa àtọlọ́n ti kó má wa lọ pé ọlọ́run mọ́fẹ́ sálágàta láàrin wa ìyẹn ló bí ọlọ́run nínú ìyẹn bí ọlọ́run nínú ọlọ́run pé ní directly mọ́fẹ́ sálágàta láàrin wa ló mú in tó mọ̀yàn wá akédàtú tawhid pure monotheism islam nìkan ló mọ̀ wá ẹ̀mí ẹ̀ má fi nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ ọ lọ ẹ pé òun nìkan lọ́lọ́wọ́ bá fi sọ fún wa pé odò ọ̀rọ̀ bá kọ́ńtà dọ̀rọ̀ àwọn kùsùnà. ربكم وخفيا إنه لا يحب العباد máa pe ọlọ́run ọba yín ọlọ́run sọ pé ẹ pè é nípasẹ̀ ẹnìkan ìgbàgbọ́ Islam tó ní ká máa sọ fún ọ pé àdúrà tó ń ṣe ò lè gbà á o gbúdọ̀ jẹ́ abọ́ kó tó lè dọ́dọ̀ lọ kò ọba tó lè gbé kó tó sọ́gbà ó ti mọ tó wà ọlọ́run ọba ní odò ọ̀rọ̀ bá kùn ẹ pé ọlọ́run ọba yín ọba tó dá yín ẹ pé ẹ mẹ́fẹ́ nìkan ká sá lábẹ́ ọlọ́run ní ọlọ́run ọba yín ọba ọlọ́run wa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ àdúrà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn lónìí wọ́n ń ṣàdúrà ṣùgbọ́n wọn ò lẹ́kọ̀ọ́ àdúrà ṣíṣe àdúrà ó lẹ́kọ̀ọ́ ṣe bọ́lá ń ló ní kẹ́ ẹ pé òun òun yóò sì sọ bẹ́ẹ̀ ṣe pé òun òun náà ni ó sọ fún wa èèyàn kan lè ṣàdédé lónú pé bákan ni mo ti máa pe ọlọ́ bọ́lá ń bá ṣe ní kẹ́ ẹ òun náà ni ká pè ọlọ́wọ́ bá ní ẹgbẹ́ ọlọ́wọ́ bá yìí tàbọ̀rọ̀ àwọn ọwọ́ kó fí à èdè ọ̀rọ̀ ọ̀rọ̀ ìtàgbọ́ ọ̀rọ̀ tó fẹ́ ó náà ni wa istikanatan li ta'ati ẹ pé ọlọ́run tadarruan lẹ́ni tí yóò yẹpẹrẹ ara rẹ̀ níwájú ọlọ́run nínú bó ṣe ń ṣàdúrà yẹn ọlọ́run fẹ́ gbọ́ pé ìjẹ́ nǹkan kan níwájú ẹ̀ nínú ọ̀nà tó fi ń pè ọlọ́run fẹ́ gbọ́ bẹ́ẹ̀ ọlọ́run ò fẹ́ gbọ́ ìgbéraga lóbi jọ́ka wọn ànábì ọlọ́ tí wọ́n bá ń bẹ lọ́wọ́ ẹ máa rí gbólóhùn Rabbana zalamna anfusana. Rabbana zalamna anfusana. ọmọ ẹni ọlọ́run ọba àmọ́ ti ṣàbòsí fẹ́mi ara wa. ìwà ìlà ìtọ́jú fún lọ́nà. ọlọ́run ọba tó o bá forí jì wá. ọlọ́run ọba tó o bá forí jì wá. bá sì kẹwàá. lábẹ́kọ̀ lọ ìlọ̀lẹ̀ lọ́sọ̀ ẹni òfò láàjẹ́ tó bá ṣàánú wa ìtẹríba nìyẹn níbi àdúrà. bákan náà àwọn ànábì wọ́n bá ń bẹ lọ́run ẹ máa rí àmì ìtẹríba nínú ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìgbà tí ànábì gbé wáàsí lọ sí Taif tó lọ ṣe wáàsí fáwọn ará Taif bóyá wọn gba Islam Taif ìlú kan ní ó na fẹ̀sí Mákà anábìrin rí ìnira nílùú maka ọdún yẹn náà ni kọ̀díjà ló jáde láyé ọdún yẹn náà ni Abu Talib ló àwọn méjèèjì yìí ọlọ́run lò wọ́n ní sábàbí àtúmọ̀ kún ànábì lọ́wọ́ àwọn ará mọ́kà wọn àtúmọ̀ wò wọ́n mánábì gan lára ìgbà táwọn méjèèjì kú lọ́dún kan náà ànábì wá jáde lọ sí tọ́ìf bóyá táwọn ará tọ́ìf bá lè gba ìsìláàmù ànábì ń mú lọ sí tọ́yì àtàwọn sọ̀hábà torí ìnira tó ń bẹ ní ìlú mẹ́kà ànábì lọ sí tọ́yì ìgbà tó pàdé àwọn tó jáwọn àgbààgbà nílùú tọ́yì pé ní tí mo bá wà nù wọn ní kò sí wàhálà kájú káwọn ó sọ fáwọn èèyàn tó kù ìgbà tí wọ́n pè ìgbà tán wọ́n wá lọ sa àwọn ọmọ kéékèèké jọ àtàwọn dìdìrín nínú wọn kó gbogbo wọn jọ àwọn anìkúnikálukú wọn sa òkúta lọ́wọ́ wọ́n wá táwọn bá ti lé yá sáànà bí àwọn ti fẹ́ gbà wọ́n ti wá sa òkúta lọ́wọ́ àwọn èèyàn pọ̀ lọ bọ́n ṣe wá rán sáà pẹ̀lú àníyàn pé wọ́n fẹ́ gbà ànẹ́bí na nleba kábà òkúta náà wọ́n òkúta máa ẹni tó tẹ̀lé níwájú ó ń fara gbà ìgbà tánábì pẹ́ ìdà tánábì ń lọ tí ń sá lọ ha tẹ́ẹ̀dù fún ọ̀hán ó tún wá dúró lẹ́yìn gbogbo òkúta tí wọ́n bá ń jì yẹn kó ṣeun ni ó máa bà ibi tánábì rìn ká tó padà lẹ́yìn ẹ̀ kì í ṣe ní kékeré ká tó padà gbogbo ànábì ara ànábì kú fẹ́jẹ̀ ànábì wá jókòó mọ́kà ò ṣe padà sí mọ́ àwọn ará mọ́kà ní sọ́dá ti jáde wọn kò tún ìlú ìmọ̀. tọ́ ìfù náà ìyẹn náà fi padà sí wa dúró láàrin tọ́ sí mọ́kà olùjọ́ mẹ́ta la ànábì inú mi bí inú gidà bínú ká jókòó síbẹ̀ anabi wa ń bẹ lọ àdúrà tánábì bẹ lọ níjọ́ náà ó kún fún ìtẹríba níwájú ọlọ́ ànábì ní ọba anabi ọ̀lẹ́ ni mí wọ́n pariwo ìjẹ́ ọ̀lẹ́ mi wáṣíwájú rẹ ọlọ́run wákìláta ìlàtí ìrẹ́ ọlọ́run ọba gbogbo ọgbọ́n tèèyàn máa ń ní ní ọlọ́gbọ́n ní òmọ ọ̀nà àbáyọ kankan ní alàmẹ́ẹ̀ mo yẹpẹrẹ lọ́dọ̀ àwọn èèyàn púpọ̀ wọ́n lè ṣe mí bó ṣe wù wọ́n. mi ò jẹ́ ní iṣẹ́ ni tí wọ́n lè bẹ̀rù àti ṣe ní sùtà anabi wa bá bí ààrẹ lọ wọn tààrọ mùsùlùmí àfi. ọ̀tàrọ̀ báwọn kankan dábì lójú pé wọn ọlọ́run gbogbo ẹgbẹ́ bá jẹ́ ọ̀lẹ́ láyé ìwọ ẹ̀. wọ́n ń ẹni tí ò léèyàn bí ìwọ ni mo ní. gbogbo ẹjọ́ bá ti jọ́nà láyé tí ò lẹ́mi ó lọ́lọ́ ìlàáfẹ́ tí mi ní rẹ ọlọ́run ọba àwọn olùfẹ́ dá ọ̀rọ̀ mi dá. ìlàáfẹ́ ìdí ìrẹsẹ̀ ẹnu mi táwọn ará tọ́ ìfọ́fòkò lé mi padà táwọn olùfẹ́ dá mi padà sọ́dọ̀ ọ̀run ọlọ́run má fi mí ṣẹ̀ sí. àtàwọn tó ń bẹ nínú ìlú mọ́kà tí wọ́n ń retí pé kí òun wọlé.

kí lọ fẹ́ ká ṣe fáwọn ará tọ́yì àpáta ló yí wọn káyì ṣé kápáta yẹn panu pọ̀ lórí wọn kí gbogbo wọn parẹ́ ànábì ní kọ́lọ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ torí pé kí wọn bá gbà àwọn àrọmọdọ́mọ wọn gbà ànábì wa kúrò mbẹ tọ́yì fúlẹ́nì bí wọn bá ń kọjá láàrin ìgboro tọ́yì fúlẹ́nì. ìrìn ọ̀fẹ́ tó bá ti ń ka ju ilé mélòó kan mọ́sálásí lè wọ́n mọ̀ rí báyìí mọ́sálásí mọ́sálásí mọ́sálásí kí lè afẹ́ fààyọ ń bẹ̀ ni ẹni tí ò jẹ́ nǹkan kan. ṣùgbọ́n lèmi ẹlòmí ọ̀rọ̀ ẹ wòlíì ni wòlíì ọlọ́run bọ́ọ̀ bá ṣe tó jọ lẹ́nu bọ́ọ̀ bá ṣe ń tẹ́nì kan bá ń sọ bẹ́ẹ̀ bá àwọn olùmọ̀ sọ bẹ́ẹ̀ ipò tó wà lọ́dọ̀ ọlọ́run ló fi sọ bẹ́ẹ̀ náà ó bí ọlọ́run nínú púpọ̀ ó ń tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run òun tún ṣe ìgbéraga bí ọlọ́run ò gbúdọ̀ má ṣe kò sí ò gbúdọ̀ anábìkan ò tó bẹ́ẹ̀ kó sọ bọ́ọ̀lọ́run pé kò gbúdọ̀ má ṣe lọ́lọ́wọ́ bá fi ní ẹ máa bẹ lọ́n tàbí ń fi àmì pẹ́ jẹ́ nǹkan kan àti bá ń rẹ̀ wá ń a sì mọ ọlọ́run ọlọ́run tó ń ìyẹn ò ọlọ́run ọba ní odò ọ̀rọ̀ bá fún ẹ máa pe ọlọ́run ọba yín. ebi ọba fún ìtajà ìwà ọ̀rọ̀ tó fi àtàkọ́ wà ẹ pe ọlọ́run ọba pẹ̀lú kẹjù wọ́ ara yín sílẹ̀ ẹ fi hàn pé tẹ́ ẹ ń pe ọlọ́run ẹ yẹpẹrẹ ara yín níwájú ẹ̀. ọ̀rọ̀ tó tẹ́ bá ń pe ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ sí kẹ́ pé ní ìdákẹ́jẹ́jẹ́ ariwo gèè kọ́lùmọ́ fi ṣàdúrà wọ́n bá mùsùlùmí àwa náà ti kọ́ àṣà tí kìí ṣe tiwa mùsùlùmí èyí pariwo tá a bá ń ṣàdúrà ṣùgbọ́n lè àmùsùlùmí wo làwọn fẹ́ ṣe Islamic night vigil bí ọ̀gọ́tù problem ta ní láìwọlé.